ẹ kú déédéé wòyí o ẹ̀yin ènìyàn wa nílé lóko lẹ́yìn odi wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ló ti ń gbọ́ nípa àrùn coronavirus ní àsìkò tá a wà yìí àmọ̀ràn wa fún yín ni wípé ẹ yàgò fún ibi tí àwọn èrò púpọ̀ bá wà ká wà ní ìpele ẹ jẹ́ ká yàgò fún máa fi ọwọ́ wa sí ojú imú àbí ẹnu tí a bá fẹ́ kí àwọn èèyàn lásìkò tá a wà yìí ẹ má jẹ́ ká so mọ́ wọn ká rọra juwọ́ sí wọn àbí ká tẹríba àbọ̀ ọlọ́run á máa wà lórí wa ní àkótán ẹ jẹ́ ká rí i pé lóòrèkóòrè à ń fọ ọwọ́ wa pẹ̀lú omi àti ọṣẹ tá a bá wá wà níbi tí kò sí omi àtọṣẹ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ má jẹ́ ká fọwọ́ wa sí ojú imú àti ẹnu wa àlàáfíà fún